tó lè gbà nílà Jésù nìkan lolùgbàlà tó lè gbà nílà Jésù nìkan lolùgbàlà tó lè gbà nílà ọba wa ni kò fìyè fún o. Jésù nìkan lolùgbàlà tó lè gbà nílà Jésù nìkan lolùgbàlà tó lè gbà nílà Jésù nìkan lolùgbàlà tó lè gbà nílà ọba wa ni mo fìyè fún o. ẹ̀ka hallelujah hallelujah ó lẹ̀ fún o. ẹ̀wọ́ lẹ̀ fún o. lọ́lùgbàlà tó bani la, ní là. Jésù nìkan lọ́lùgbàlà tó lè gbà ní là. Jésù nìkan lọ́lùgbàlà tó lè gbà ní là. Ọba wa ni mo fi yìn fún ọ. Ọlọ́run mi ìyanu ìyanu akakatirika akakatirika onípẹ̀lú ògbó alùdẹ̀mùdẹ̀mù wòmíwòmí ah, olórí aríra òjijì ọlá rẹ jégojègo aláìlépẹkun arábìnrin jòjò tí bẹ lóde ọ̀run alùgbàgbà abalẹ̀ hamilẹ̀ abúlé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 aráyé ń bọ ilẹ̀ òkú wọn ṣebíṣẹ́ rẹ ni aráyé ṣìnà wọ́n fàjẹ́ ṣèyà wọ́n kò ṣó ṣe bàbá lọ́jọ́ ẹ gbọ́ pé kò ṣó mú wọn dájọ́ àjẹpẹ́dọ̀ síbẹ̀ lọ́jọ́ ogúndé wọ́n gbalẹ̀ aláwo ó ní fàpẹ́rán amúdàwọn àgbà lọ apapín àṣepọ̀ ti mọ̀lẹ́ lọ́jọ́ ogúndé mo sálolúwa èmi mọ̀ ọ́ o ọlọ́run mi ṣe bí ìwọ ni olórí ogun wọn ni ìwọ ni ọ̀kan ṣoṣo yìí olùpèrè mu olùpèrè mu olùpẹ̀mẹ̀rin olùpẹ̀mẹ̀rin olùpẹ̀gẹ̀dẹ̀ olùpẹ̀gẹ̀dẹ̀ ìwọ lọ́lọ́lá ìwọ lónìí àtọ́lá tìrẹ ní jésù lọ́nà òǹdíyé olùgbàlà yorùbá gbàjọ́ wọn jó fún jésù àwọn wọn gbàjọ́ wọn jó fún jésù ọmọ ìbò wọn gbàjọ́ wọn jó fún jésù lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wọlé lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà jésù. bí a ti ń wọ orí ìlà yẹn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé ohùn ọpẹ́ sókè as we are coming in to the prayer line, let's begin to worship the Lord. Let's begin to thank Him for His love, for His goodness, for His kindness over our life since the beginning of this fasting, prayer, and fasting. God has been helping us. He has given us the grace, He give us strength, He give us sound health. Ó ń fún wa ní àlàáfíà, ó fún wa ní ìtura tó péye ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ kì í ṣe agbára wa kì í ṣe mímọ̀ ṣe wa ó wu ọlọ́run àánú rẹ̀ ni ẹ jẹ́ ká gbóhùn ọpẹ́ wa sókè ní wákàtí ọ̀wọ̀ yìí ká bẹ̀rẹ̀ sí ní fi ọkàn ìmoore hàn sí ọlọ́run wa ẹ jẹ́ gbóhùn ọpẹ́ sókè olúwa o ṣeun ọba tó dá mi sí dòní ọba tó pa ọkàn mi mọ́ kúrò nínú ibi olúwa ẹ ṣe o bí mo bá ti kú kò yí ọlọ́run nípò padà àìkú mi ò kò yí ọlọ́run nípò padà torí pé mo wà n ó yìn ọ́ o bàbá ẹ jẹ́ ọpẹ́ sókè ẹ jẹ́ lógo let's begin to praise his name begin to worship the lord he is the king of all the lord of lords his presence is the omniscience is the one who is who was and is to come In the ancient of days let's thank him let's bless his name ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga. I am so glad that our Father in heaven. Thank you for of his love in the book. of the flesh. God I praise You for name. I do I, I see. This I is the dearest that Jesus loves me. I am so glad that Jesus You me. the King of kings. You are the I Lord, we worship you. We worship Thank you, for your Thank you for your kindness your protection. Thank you for what you are doing in my life. Thank you for what you are doing in my home. Thank you for what you are doing in my family. Lord, oh, you are so good. You are so kind. You are mighty. You are excellent. You are glorious. You are powerful. Daddy, I worship you. There is no one like you. Daddy, I give you glory. honor. Lord, I worship you. Ẹ bàbá, ẹ wọn ọmọ, ẹ wọn ẹ̀mí mímọ́. Olórí ọ̀fẹ́ ṣe, bàbá ẹ o, ọmọ ẹ o, ẹ̀mí mímọ́ o. Mo gbé ń wákàtí ọ̀wọ̀ yìí. Mo yìn lórí ọlọ́run ààbò, ọlọ́run tó tóbi, ọlọ́run tó ní gbogbo agbára. Lord, I give you thanks. I give you praise. I give you praise. Trust in Jesus. I know I am blessed mention them. Lord, I thank you. Lord, I bless your name. Let's begin to praise Him. Give thanks and praises to God Almighty, the one who is, who was, and is to come. Is the ancients of day. Is a loving Father. Is a kind God. Let's praise Him. Let's praise Him. Let's praise Him. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa gbé orúkọ yín ga. Ọlọ́run tó ní ìfẹ́. Ọlọ́run tó kún fún àánú. Father, we thank you. Father, we bless your name. We give you thanks. We give you praise. We give you praise. We give you praise. Thank you, Father. Thank you, Almighty God. Glory and honor be to your name. Thank you, Jesus Christ. Olúwa ṣé o, bàbá ẹ ṣé o, ọmọ ẹ ṣé o, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Olúwa mo dúpẹ́, Olúwa mo dúpẹ́, olóore Lord, I come to thank you. I come to praise your name for your mercy, for your goodness,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 kún fún àánú bàbá ẹ o olúwa o in Jesus name we worship amen let's go before God let's begin to ask God for for, for, for forgiveness of our sin. Let's cleanse ourselves with the blood of Jesus. Some people will say, ah, it's every day we begin to ask God to forgive us. Yes. Are you not taking your bath every day? Are you not taking your bath of every day? You need to wash in the blood of Jesus. In fact, the anointing of yesterday is not enough. to to to to to to to to, to have uh, uh, to prevail on the situations of today you need fresh oil you need fresh anointing you need fresh power that is reason why you need to wash in the blood of Jesus. That is reason why you need to plead the blood of Jesus Christ upon your soul, upon your spirit, upon your mind that the blood of Jesus should wash you. The Bible say they are those that, that those those that won the battle on this earth because they won by because of the blood of Jesus and the testimony and of their mouth nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà òun náà ni a fi ṣẹ́gun nípasẹ̀ ọ̀dọ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà òun la fi borí nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà òun la lè fi ṣẹ́gun ànípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wa ìyẹn ni pé ẹnu wa yìí òun là ń là ta fi ń gbàdúrà ẹnu wa òun là ń là ta fi ń sọ nǹkan rere ta tó fi ń ṣẹ nítorí pé ọlọ́run fún wa ní ẹnu yẹn láti fi gbàdúrà ni láti fi bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù ẹ ká lọ síwájú tí àánú Olúwa wẹ̀mí láwẹ̀mọ́ olúwa sọkàn mi di mímọ́ olúwa tún ayé mi ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ sì sọ fún ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tí mo ti dá lójú ayé ni lójú oorun ni olúwa dáríjì mi olúwa dáríjì mi ẹlòmíràn á sọ pé ṣé ẹ̀ṣẹ̀ ojú oorun só nítumọ̀ ni bíbélì sọ fún wa ó ní nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òní àlá ti wá ọ̀pọ̀ nǹkan tẹ́lòmíì rò á fi lálàá èṣù àgbéwá bíi temptation lójú oorun á sì fall sínú ẹ̀ ìdí ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ni sọ pé bẹ́ẹ̀ bá tiẹ̀ ti rò lọ́kàn wa ó ti di ẹ̀ṣẹ̀ nìyẹn ẹ jẹ́ ká sọ fún ọlọ́run gbogbo tí mo ti rò gbogbo ìwà ìbàjẹ́ tí mo ti rò nínú mi olúwa dáríjì mi olúwa wẹ̀mí láwẹ̀mọ́ olúwa gbogbo àwọn ìwà ìbàjẹ́ tí mo ti rò nínú ọkàn olúwa fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀mí olúwa dáríjì mi every abominable thought in from my heart forgive me wash me Make me clean. Sanctify me. I don't want my prayer to have hindrance today. Father, please forgive me all my sin. Forgive me every abominable word that has came out of my mouth father please forgive me gbogbo ọ̀rọ̀ ìríra tí mo ti sọ gbogbo èrò ìríra tí mo ti rò olúwa dáríjì mi lónìí olúwa wẹ̀ mí olúwa ṣàánú fún mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ jésù ọmọ ọlọ́run fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ olúwa sọkàn mi di mímọ́ olúwa ṣàánú fún mi ró ti rẹ lónìí sọ mí di mímọ́ mo fẹ́ kádùá mi ọgbà èmi náà fẹ́ lẹ́rìí lónìí yìí olúwa bá mi pàdé olúwa ṣàánú fún mi olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí ẹ̀jẹ̀ iyebíye nì olúwa fi sọ mí di mímọ́ olúwa fi sọ mí di mímọ́ olúwa fi sọ mí di mímọ́ olúwa sọkàn mí di mímọ́ tọkàn tara tẹ̀mí olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ ṣàánú fún mi olúwa in Jesus name we pray amen brethren what our prayer is going to uh, what is going to be the theme of our prayer today is actually we have a lot of prayer point but we try as much as possible to stay with one or two possibly we go to number number two uh, is the freedom from glory killer ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn apá ògo àwọn tó máa ń run ògo mọ́yàn lára o gbé ògo wáyé o ògo wáyé you came to this world with glory you came to this world to succeed you came to this world to mm-hmm. prosper you came to this world to make it but there are some certain power who has been monitoring you since the day you born to this earth that they don't want you to fulfill your destiny they don't want you to fulfill that that the, the reason why you are sent to this war. They don't want to, do to achieve that purpose. But today, you will wage war against them. Brethren, let me let I want you to know that this world that we are is a battlefield. It's a battlefield. You know, if you read the book of Revelation, it says the accuser of brethren are being chased to the heart. Woe unto the heart. Woe to the inhabitants of the heart láti ìgbà yẹn ológun ti dé sí àwọn tó wà ní ibùdó ayé yìí nígbà tí a ti lé olùfisùn síbẹ̀ accusers of brethren pẹ̀lú ìbínú ńlá bíbélì tún fi ẹ̀yán sí ó ní pẹ̀lú ìbínú ńlá with great anger devil was changed to this art. that is reason why he is tormenting people tormenting old tormenting the young tormenting women and tormenting men he does he has no respect of anybody Either you are rich, either you are poor, you are a king, you are a president, you are a governor. devil does not respect anybody. It torment everyone. It torment everyone. If the president of a nation will tell you what he is passing through secretly, but because he come to address you and he was smiling, you thought all is well. Likewise, you see a lot of men of God that they are too, everybody are in battlefield. They are in battlefield. Today, we want to wage war against, against, against the forces that are tormenting us, that are wrestling against us because of our, our glory. They are glory killer. They are destiny destroyer. We we overcome them in the name of Jesus Christ. In fact, we have overcome them already according to the word of God because that is our institution. He said, We have already overcome them. We are more than conquerors. In the mighty name of Jesus, you are more than conquerors. So you don't have any reason to fear. You don't have any reason to afraid of them. So the Lord will help us in the mighty name of Jesus Christ. Brethren, without wasting your time, let's go to the book of Jeremiah, Jeremiah chapter 5. You know what we are talking about the the glory killer we want to deal with them one by one one by one who are the glory glory killer who are those forces that waging war against our glory who are those power that doesn't want our glory to come into manifestation agbára wo ni ọ̀fẹ́ kárógo wa lò láyé agbára wo ló ń bá ògo wa àti àyànmọ́ wa jagun àwọn yẹn la fẹ́ mú ní sísẹ̀ntẹ̀lé ẹ jẹ́ let me just give you the preamble so that you know where we are going you know the you know one of the glory killer is what sin sin is one of the glory killer you know sin we are still going to the second second level after we get uh, we leave that step we go to another step so we see we see the what we have to deal with this one first because That's the, what we call sin. Live with us, dining with us on a daily basis, moving with us on a daily basis, working with us on a daily basis. Ohun tí a pè ní ẹ̀ṣẹ̀, ó ń bá wa rìn, ó ń bá wa jẹ, ó ń bá wa mu. A gbọ́dọ̀ kọ́kọ́ dì pẹ̀lú ẹni. Ọ̀tá àkọ́kọ́ nìyẹn, ó ń gbénú àgọ́ ara wa. A gbọ́dọ̀ kọ́kọ́ dojúkọ. Tí a bá ti lè ṣẹ́gun ọ̀tá inú, enemy within, then the rest are just very easy. Very, very easy. We have to deal with the enemy within first. Some people thought is the witchcraft, is the forces of darkness, but you are the cause. You are the enemy of yourself. You have to deliver yourself from that, from that first. When you overcome that one, then you move forward. You now deal with the enemy from outside. And the Lord will give us total victory today in the mighty name of Jesus. Let's look at Jeremiah chapter 5, verses 25. Jeremiah chapter 5, verses 25. Are we all there? Verses 25. Yeah, I read. He said, Your iniquity have turned away this thing, and your sins are withholding good things from you. Ó ní àìṣedéédéé yín ti yí gbogbo gbogbo gbogbo wọ̀nyí padà àti ẹ̀ṣẹ̀ yín ti fa ohun rere sẹ́yìn kúrò lọ́dọ̀ yín. You know, many people will have been prosper for a very long time, but because of the sin, sin come in various way. Sins, you know, some people have, have some self-esteem, self-esteem. Me, I'm a son of prophet. I'm a pastor. I am this. I am that. You know, you have to come to the cross of Calvary. You have to answer, surrender everything to God. In fact, the sin is something you can never overcome by your, by your own strength. It is the Holy Spirit that will give you power to overcome sin. Even though so called men of God, everybody who are wrestling, we are fighting war against sin on a daily basis. as you overcome one another come another one come to your to your to your way in order for you to make you fail in a, a, a, on on uh uh, uh, uh, uh, for your on your destiny on this earth. They want you to fail. They want to label you as a failure. They want to label a man of God as a failure. The only thing that can, that can label a man of God as a failure is sin. Not even problem. It's not problem. It's only the sins that can label any man of God, any child of God as a failure. We will not be a failure in the mighty name of Jesus. The Lord will give you give give us power to overcome sin in the mighty name of Jesus. The Lord will give you, will give me power to overcome sin. I share with you about a particular lady who been so prosper who has a lot of money, who has big, big shop, Atokari, who have at least two mansion he has built for himself and have cars, have cars, and is prospering, is making it until one day. Suddenly, this word was just was just leaving her, going one by one, one by one, one by one, to the extent he sold all the two properties, sold all the car, sold everything and he become a carrier at mile twelve wá dá láàárù ní uh, ní mile twelve then when he when he was interviewed he say what's wrong can you take note of what you said all this thing you have been so blessed before how you come to this level that if for you to even afford to pay for a room apartment is is so difficult for you then he said he discovered that since he have an intercourse with a strange man, just once, just once, a strange man, one day, he said he discovered since that day he has been coming down, coming down, coming down a little, little to that. You know, that is how sins can kill glory. That is how sin can destroy glory. So, first thing to deal with today is the sins in our life. Let's examine our life. Examine your spirit, examine your spiritual life, examine your Christian life. Am I still a child of God? Am I on my way to heaven? Is my name still in the book of life? Am I still what people are calling me? What people are calling me, they call you a prophet, man of God. Daddy, daddy, are you a daddy? Are you a spiritual daddy? Is it true that you are still a pastor? They are calling you pastor. Ask yourself, am I a pastor? They call you evangelist. Am I still evangelist? What qualifies you to be evangelist? How many times have you won so for Christ? Are you still winning so? You ask yourself. You call yourself a pastor, but little thing you you you got annoyed you destroyed a lot of people's life. Let us go before God. Let us ask for forgiveness. Father, please forgive me. Wash me with the blood of Jesus. Sanctify me, Lord. Father, Lord, I rededicate myself unto you today. Please, Lord, have mercy on me. Let's begin to plead. Father, be, please, I come before thee. Father, I plead you, O Lord. Forgive me, Lord. Forgive me, Lord. Every sins of I've, I've committed, every secret sin, Father, please forgive me. Forgive me every open sin. Forgive me Every abominable, abominable word that has came out of my mouth, every abominable thought that have came out of my mind, please, Daddy, forgive me. Be, God, forgive me. God is calling everyone to repentance. It doesn't matter whom you are. It doesn't matter how big you are. It doesn't matter how great you are. So far, sin is, is still in your life. He has bring you down to nothing. Let's ask God Please forgive me. Remember the story of Israel. They have been conquering many great country, but just little city of high they cannot overcome just because of the sins of Achan. You ask yourself, am I not Achan among the children of God? Am I not Achan in the in my church? Father, forgive me. I am repenting today. Please forgive me of my sin. Wash me with the blood of Jesus Christ. Sanctify me, O Lord. I have no power of my own. Please help help me. Holy Spirit, help me. Help me to deal with my flesh. Help me to overcome the power of the flesh. Father, sanctify me. Purify my heart, purify my spirit, purify my soul. Wash me and make me clean today. olúwa sọkàn mi di mímọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ ọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ń kó bá ògo mi àwọn ẹ̀ṣẹ̀ tí ń kó bá yìí tí ń kó ìdọ̀tí bá mi olúwa dáríjì mi olúwa wẹ̀ mí mọ́ olúwa wẹ̀ mí mọ́ olúwa sọkàn mi di mímọ́ olúwa tún ayé mi ṣe olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ lónìí in Jesus name we pray. So we believe that we have settled that. In any area, the Holy Spirit is picking point out for you to go and restitute. Please, brethren, go and restitute àwọn area tí ẹ̀mí mọ́ bá ń sọ bá ń fi kàn wá nínú ayé wa pé ọmọ lọ ṣàtúnṣe ní ọ̀nà yìí lọ ṣàtúnṣe ní ọ̀nà yìí ẹ jẹ́ ká lọ ṣe àtúnṣe yẹn ẹ jẹ́ ká lọ ṣe àtúnṣe yẹn ǹjẹ́ ohun tí wọ́n ń pè wá lójú táyé ǹjẹ́ ńlá jẹ́ ní kọ̀kọ̀ bí ǹjẹ́ tí wọ́n ń pè wá lójú táyé olùṣọ́ àgùntàn ni wọ́n ń pè ọ́ lójú táyé olórin ẹ̀mí ni wọ́n ń pè ọ́ lójú táyé àwọn oògùn ẹ̀yọ́nú tó tún lò yìí ń kọ́ àwọn tó tún forí balẹ̀ fún níkọ̀kọ̀ yìí ń kọ́ evangelist wọ́n ń pè ọ́ níjó ló ti evangelize gbẹ̀yìn níjó ló ti ajínrere ajínrere ẹlòmíì tí a máa boast eh ah i'm not a pastor i'm a prophet níjó ló ti ríran gbẹ̀yìn if you call yourself a prophet and you don't see vision you don't see clearly you are not a prophet you are not a prophet in fact God is far away from you and if you are seen truly through what medium through what channel are you seeing who is giving you who is giving you word who is giving you. You call yourself a pastor. Yes, the message is not normal there. You can't preach the word again. The word of God is not there. You know, pastor, anybody called pastor, he must have a 3 3 M. The number one of the M is the message. Once you don't have the message, you are not qualified to be called a pastor. There is no message, no word. The word of God is not in your life. There is no fruit of the Spirit in your life. You can't call yourself a pastor. Number two, men, you must have people. You know, people around you, everybody around you, you have chased them away. You chase them away. You don't operate in love. You need to encourage people to work with you. They must see, eh, see, uh, see you as a good example, to follow your example. Number three is the last one, is the financial, financial aid. You pray for that. We don't have power for that. You don't use confessions to get that. You pray for the grace of God. You pray that God should supply all your knee, and the Lord will do it. God will embark you and will make things work for you. The Lord will empower you in every area. He saw he sent his agent to you. He sent people that are that are needed in that ministry. He will surely send them to you. He will say that all of us in this area are we are we okay? Are we perfect in all these three M? I say, let's go before God, ask God, and restitute our way. The one that is in our own capacity to do, let's do it. The one we need to pray to God to do for us, let's ask God and God will help us in Jesus' name. We are going to the next level, the next step. the next step that we are going to is uh, who are the second glory killer? Those are the one you want to deal with. Before that, begin to cover yourself with the blood of Jesus. Cover your life with the blood of Jesus. Cover your children with the blood of Jesus. Cover your territory with the blood of Jesus. Begin to plead the blood of Jesus. I plead the blood of Jesus Christ upon my spirit, my soul, my body. I cover my children with the blood of Jesus. I cover my house, everything that belongs to me with the blood of Jesus. mi mi mí di mí Ẹ ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́ begin to cover your life cover your life cover your spirit cover your body with the blood of Jesus sanctify me o Lord sanctify me purify me purify me purify my heart purify my spirit my soul my body in Jesus mighty name we pray. The second glory killer we are going to deal with. The second glory killer we are going to deal with is uh, the witchcraft manipulation. Witchcraft manipulation. They are the real another glory killer. They are another glory killer. And this, this witchcraft manipulation comes in various way. Comes in various way. Number one, they can come through the wrong gift. They will give you a gift So those of you who love to receive gift anyhow, collecting gift from here, from there, you have to be watchful. Don't you be sensitive in the spirit. We have seen a lot of people that even during their marriage ceremony, they wrap things, some strange thing, in as a gift and, and presented it to them. As in that time, the problem started. There are some men of God that they give gift. Since that day, they have become lukewarmness. The lukewarmness have come into their into their ministry. Things have been going down, going down, going down you have to examine the gifts they are giving you somebody give you a cloth you don't know where they get that cloth and immediately you begin to wear it and from there your glory vanish away somebody come to you oh can you borrow me your cloth youth without even listen in the spirit because it's your friend because it's your relative oh i give you this this thing and you give it to them and you give it to them since that day they take away your glory huh? ah bàtà yìí máa wù mí ẹ bọ́ sí mi lẹ́sẹ̀ wọ́n dẹ̀ gbà lẹ́sẹ̀ wọ́n gba bàtà ògo lẹ́sẹ̀ lọ́jọ́ yẹn látọjọ́ yẹn wọ́n ti gba sògo lọ́rùn ẹ̀ nípa ẹ̀bùn ẹlòmíì kàn déédé gbé ẹ̀bùn kan wá fún ìwọ náà gbé o gbàdúrà sí òòyà sí mímọ́ ògbé sọ́rùn wọ́n fi aṣọ ẹ̀gàn wọ́n fi dípò ògo fún ẹ wọ́n fi dípò ògo fún ẹ ìjẹ́ ló ṣe láti ké sára nípa àwọn ẹ̀bùn ẹlòmíì oúnjẹ jíjẹ máa jẹun káàkiri anyhow you eat anyhow kò síbi tẹ́lòmíì ò ti lè jẹun ẹlòmíì gan ti fún lọ́rùn lẹ́ẹ̀kan máa pè some some of them like Esau Esau who act off their destiny just because of the food they cannot deny themselves They cannot. Some people doesn't have any any internal disease that, that prevent them in fasting, but because they love eating, eating anywhere, to extent that some people love eating even in the dream. Well, they are, they are even expecting those e, food, they are giving them in the dream, giving them pounded yam, amala, gbegi, oríṣiríṣi. They begin to eat everything and has cause diseases, cause problem into their life. Let me tell you, there are some people who do money rituals consistently they find something doing it's either if you see some of them you imagine that some people can can celebrate their birthday two three times in a, in a year or if they don't do birthday they find something to do they make sure they kill ram they make sure they serve food so that people will eat as they are eating in they are eating up their destiny they are eating up their glory they are eating up their glory that is various way that gift come into people's life and take away their glory. You have to be sensitive. You know, time to pray, time to educate ourselves in with the word of God, with spiritual things, with what's going on in the spirit realm. Because why? When some people have problem, they come to pastor. We begin to pray, begin to examine, and some so sometimes God give us revelation where the problem comes from. Come from. Come from. Do you know when you have eaten in the day? They have served you food in the day. There are some spirits in the night when you are sleeping. They carry their offering bag, collecting their, the people's glory around. You have eaten the afternoon, the day, so in the night, bring your glory, bring your destiny. They collect the destiny of people around. That's why some people, after some time, they begin to struggle. Struggle. That things is not been like like this before. Why? Things just suddenly change. brẹ́dẹ̀ ẹ jẹ́ ká kíyèsára ẹ jẹ́ ká kíyèsára nípa àwọn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn oúnjẹ jíjẹ jíjẹun káàkiri jíjẹun káàkiri ẹ̀ gbogbo òde kọ́ lèèyàn ti jẹun it's not compulsory that you eat in every occasion that you go listen to the Holy Spirit before you take food and the Lord will help you in the mighty name of Jesus I've been different places that God say here yeah, don't take food I've been in a place, I went to visit a, a particular pastor one day. I'm sorry to say it. As I was going, I heard on my as I was going on the on my way, and I heard the voice of the Lord. He said, Son, where you are going, the pastor is going to give you anointing oil. Don't collect it. I said, Yes, sir. When I got there, the pastor came and blah blah blah blah at the long run ah he say i want to bless you i want to give you so so thing oh i want to do something for you he said, ah he said, i want to he said, ah i see as i see you that you are you know he gave me he said, he wanted to give me and i had that voice i wanted to collect it i said, i i i and throw it away and i had the voice that don't collect it i say I didn't collect. I say, ah, I, I don't use eh, I don't use oil like that. I don't do this. I don't do that. Ah, ó ní mo ní à mo lẹ́mi sábà lo àwọn òróró báyìí nǹkan kan à ó ní kí ló dé mo ní ìwẹ̀ kọ́dà e, èmi yẹn para bẹ́ẹ̀ bá fún mi ládùá bẹ́ẹ̀ bá fún mi ládùá kí n gbà àti fásìn <laughs> kí n gbà <laughs> ọjọ́ yẹn kọ́lọ́n kó ràn mí lọ́wọ́ I have to find way of escaping escaping adájọ́ ó wà yà lẹ́nu. No? ó ní kí n wo gbogbo àwọn òróró tó wà yìí tó wà nílẹ̀ yìí now show me some black one different colour and he say you see all this all this anointing oil you want to sell it to London to to US people will buy it with, with dollars he say when they use it he will he will let them make money I say I understand but I don't use it that my own I say why ah the church you are going they don't use oil I say yes we use oil but I don't I will not use this one It's not good for me to collect it and throw it away, so I'm not going to use it. We could, brethren, it, nobody can force you to do what you don't want to do. It's not compulsory. It's not, in fact, it's not every places that you have, they are doing this, they are doing that, you go there. If you don't know deeply the secret of what they are doing. I attended, some, uh, I went to a particular church one day. They invited, invited me because they wanted to do some program on radio, which I will I will help them to, to do the announcement. I met them where they are doing a kind of anointing. The kind of anointing they are doing, they have some kind of red, very red water. They are put it, putting it on, on people's head. And they say uh, uh, they are using it against the, the blood sucking. I don't know. I didn't criticize. I didn't say because I, I, I am not the pastor. I am not the prophet. I don't see, know the revelation Is so but I didn't know the beginning. So when, when they come to me, they say, next, next you. I say, no, I'm not doing. And they were looking at me as, if, as if I'm an unbeliever. Yes, I'm satisfied with that. So far, I didn't enter into a covenant that I don't know anything about. It's not compulsory. Some people say, I will, I will do, I will do. They collect one oil somewhere. You don't know the secret behind the oil, and you put your head on it. God will help us in the name of Jesus Christ. Huh? Ah, once the oil is more than prayer and using reading the word of God on it, once they say they do a kind of work, this work, the other work, it's no more oil. It's no more oil. All what we do on the oil, reading the word according to the direction of the Holy Spirit according to the direction of the Holy Spirit and pray on it, and the Lord will empower it. At times, God may give you a word to speak on a particular oil, and it is done. He says, "Stop send a word. Sáà sọ kìkì ọ̀rọ̀ kan, ayé mi yóò sì ṣe kínni, yóò sì nítumọ̀. Yóò ṣe kínni, ayé mi yóò ṣe kínni, yóò sì nítumọ̀. You are going to pray, say, oh, every invisible satanic hand manipulating my glory wither by fire gbogbo ọwọ́ òkùnkùn tó ń dààmú ògo ayé mi ọyẹ ẹgbẹ́ dànù lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù ẹgbẹ́ dànù ẹ máa bẹ ẹ máa bẹ every invisible satanic hand manipulating my glory wither in the mighty name of Jesus wither in the mighty name of Jesus sọ di àdúrà. So sọ di àdúrà rebro moko shanda kaketre moko shanda in jesus name we pray another way that this glory killer are using is by using the, a word like unless unless that we pè adabi adabi adabi to tó ayami bá gun ko ori ko ẹ rí pé orí ti wọ wàhálà ó ti wọ wàhálà àdàbí tá a bá jọ ní májẹ̀mú báyìí ló kù àdàbí nǹkan tí wọ́n ti fún ọ sẹ́yìn àwọn nǹkan tí wọ́n ti fi sí fún ọ sẹ́yìn what they have given you in the past they begin to use unless unless you did not my, you, do, you did not eat my salt unless you did not eat my food so far you have eaten my food you are in you are in problem so far you have climbed my chest you are in problem so far you have done this you have done that you are in problem you need to deliver yourself from that from trust covenant. Destroy that covenant out of your life. The Lord will help you in the mighty name of Jesus Christ. You know, at time, this is another level I am going. At time they use sun, sun with the orun, orun. They use star. They use gift of nature to walk against your glory, against your against your your star, brethren. which they have tried all possible best to get you. They have used your your they have tried stole your clothes to use it against you. It does not work. They have collected things from you. It does not work. They have even used your urine or your feces to deal with you. Yet it's not working. wọ́n ti lo ìtọ́ ẹ wọ́n ti lo ìgbọ̀nsẹ̀ ara ẹ wọ́n ti lo ohun kan látara ẹ wọ́n ti fi ṣiṣẹ́ lòdì sí ọ kò ṣiṣẹ́ kò jẹ́ fún wọn ìṣẹ̀dá àárẹ̀ ò gbẹ̀bọ̀dè now the next thing for them is to now program to program you in the sun wọ́n á bá ọjọ́ sọ̀rọ̀ nítorí tiẹ̀ wọ́n á bá oòrùn sọ̀rọ̀ nítorí tiẹ̀ wọ́n á bá òṣùpá sọ̀rọ̀ nítorí tiẹ̀ wọ́n á bá ilẹ̀ sọ̀rọ̀ nítorí tiẹ̀ wọ́n á bá afẹ́fẹ́ tó ń fẹ́ sọ̀rọ̀ nítorí tiẹ̀ oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà iṣẹ́ àwọn awòràwọ̀ ni eléyìí ìdí ẹ̀ ní bíbélì ṣe sọ ẹ̀já wo the sẹ́ni when God created all this gift of nature he created them because i know some philosopher we begin to begin to against it now i know them man fall in victim yẹn and by the time they fall in victim no more remedy they don't always have remedy because they go with it ah, wọn wá gbé kasẹnu báyìí ah, wọn dẹ sọ fún wa o wọn dẹ kìlọ̀ fún wa o it is better that you borrow yourself senses now most especially spiritual senses that will make you wise that will deliver you in the days of trouble in the mighty name of Jesus. When God created all these gift of nature, God created them for season, for to, to, to make difference between days and night, right? To glorify God. But let me tell you, the forces of darkness always come and and and manipulate, manipulate them and use them wrongly. Let's go to the Bible. Let's go to the Bible. Let's open our Bible to uh, Psalm Psalm 19. Let's go to Psalm 19. Let's go to Psalm 19. You will see that the sun do speak, the moon do talk. They talk. Why? They program those talk inside the sun. They program those talk inside the moon and they will not speak wọ́n á ná àdàbí tí ò bá sí lábẹ́ oòrùn ló àdàbí tí ò bá sí lábẹ́ ọ̀run yìí ló bá jẹ́ pé ó sì ń bẹ lórílẹ̀‐èdè ayé yìí o wọ́n á ní afẹ́fẹ́ kì í fẹ́ kọ́ mọ́kàn igi oko lára wọ́n á bẹ̀rẹ̀ sí lu àwọn gbólóhùn wọ̀nyẹn wọ́n á ní àwọn ẹ jẹ́ let's see in uh, chapter nineteen <coughs> I read he said the heaven declare the glory of God and the firmament shewed, is and handiwork. You know that what God created them for. Declare the glory of God. Day to day, uttered species. Ọjọ́ di ọjọ́ ń fọhùn. And night to night sheweth knowledge. o ń fi ìmọ̀ hàn. Even the night when you have slept, they see things. The city where you heard about knowledge. Knowledge is not just a, I go to school. Knowledge is something seen, most especially spiritual knowledge. When you are hearing about the word of knowledge, you can never say you have word of knowledge or word of wisdom without seeing vision. You see clearly. You see it is a revelational gift. They are all revelational gift. That is knowledge. Knowledge. Amen. There is no speech, no language where there voice is not her. There is no language that can they, that can, they cannot interpret. They understand every language. Don't say, ah, you speak. You know, they know everything. They know everything. They will see everything concerning you. They see everything concerning you. Yorùbá ó àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ìtọ́lọ̀ wọn fún nìyẹn. Ọjọ́ dé ọjọ́ ń fọhùn àti òru dé òru ó ń fi ìmọ̀ hàn ó ń fi ìmọ̀ hàn òru dí òru ó ń ṣàlàyé ìgbésí ayé rẹ ó ń fi ìmọ̀ hàn ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé nínú wọn ni apàgọ́ fún oòrùn ṣó ti yé wa báyìí sìn you are now know that ọjọ́ di ọjọ́ ń fọhùn òru dí òru ń fi ìmọ̀ hàn then ǹjẹ́ àwọn kan tilẹ̀ wà tí wọ́n wà lẹ́yìn iṣẹ́ yìí do we have people that have been working? They took they took it as their own satanic ministry that they are carrying out their their havoc against humanity. Let us see. Let's go to the book of um, Jeremiah, uh, uh, Isaiah chapter 47. I just want to prove it to you that there are what we call astrologers. Astrologers, the stargazer, the star radar. They read your star. They know tomorrow ahead of you. They know where you are going before you knows it. It's a pity that we don't have enough time to complete this particular thing because there are a lot of prayer points that we need to pray. Maybe if God wants us to continue on it, we continue tomorrow on it in the mighty name of Jesus. Isaiah 47, I read from verse 12. It says, Stand now with thy enchantment that is they use enchantment offer they use enchantment enchantment and with the multitude of thy sorcery which that is say àjẹ́ with thy sorcery wherein thou hast labour from thy youth if so be thou shalt be able thou shalt be able to profit. If so be, thou mayest prevail. Thou art weary, thou art weary in the multitude of thy in the multitude of thy counsel. Let now the astrologians, the stargazer, the stargazer, the mouth, the monthly procrastinator, stand up and save thee from this thing that shall come upon thee máa gbọ́ ó ní tí ìwọ ti ṣe àfọ̀ṣẹ rẹ yẹn pé àwọn aláfọ̀ṣẹ wà wọ́n ń lo àfọ̀ṣẹ a kan lo àfọ̀ṣẹ àwọn míì wà tó lọ tó bọ́ sí abẹ́ wọn pé kí wọ́n gbàdúrà pé àfọ̀ṣẹ nítorí bá ní yóò ẹlòmíì ríran sí àfọ̀ṣẹ tó lòdì òun ló bẹ̀rẹ̀ sí ní lò nípa tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lo àwọn àfọ̀ṣẹ ó ní dúró nísinsìnyí tí ìwọ ti ṣe àfọ̀ṣẹ rẹ àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àjẹ́ rẹ èyí tí ìwọ ti fi ṣe iṣẹ́ ṣe láti ìgbà èwe rẹ wá bí ó bá ṣe pé ó lè jẹ́ èrè fún ọ bí ó bá ṣe pé ìwọ lè borí àárẹ̀ mú ọ nípa ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ rẹ jẹ́ kí àwọn awòye ọ̀run àti àwọn awòye ìràwọ̀ àwọn afi-òṣùpá sọ àsọtẹ́lẹ̀ dìde dúró nísinsìnyí kí wọ́n sì gbà ọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí tí yóò dé bá ọ. there some people they are star gazer they are star leader. they use moon to to to to declare to declare their prophecy ẹ wọn akọ tí wọn gbàdúrà tí wọn ibi oòrùn ojú oòrùn ni wọn máa wò ojú òṣùpá ni wọn máa wò they are worshiping the moon they are worshiping the star that is the reason why children of God you have to take note you have to be very careful where you are worshiping God you have to know the truth you have to know you must know who Christ is that is what God sent me to the world to preach to let people know whom Christ is. no Christ. no Christ. Accept Jesus Christ as your Lord, as your Savior, and allow His Spirit to dwell in you because His Spirit will let you know. Whenever you get to a wrong place, He will let you know that this place is a wrong place and he will surely do all. He will surely guide you. The Lord will give us power to overcome all these forces of darkness you are going to pray in the name of Jesus. Sudden darkness will not cover my glory because they use sudden darkness to cover people's glory. Begin to declare that in the name of Jesus, sudden darkness will not cover my glory. Òkùnkùn òjijì kò ní bo mi. Òkùnkùn òjijì kò ní bo mi mọ́lẹ̀. Sudden darkness will not cover my glory in the mighty name of Jesus. Sudden darkness will not cover the glory of my children. Sudden darkness will not cover my glory. Some people have been prosperous. They are making it, but suddenly they will manipulate darkness to cover their glory and calamity will begin to happen. Bad things will begin to happen happen. You are going to declare that in the name of Jesus, sudden darkness will not cover my glory. Sudden darkness will not cover the glory of my children. Sudden darkness will not cover the glory of my wife. Sudden darkness will not cover the glory of my business. Sudden darkness will not cover the glory of my ministry. Sudden darkness will not cover the glory of my child. In the name of Jesus. Òjijì òkùnkùn òjijì ò ní borí mi. Òkùnkùn òjijì ò ní borí àwọn ọmọ mi. Òkùnkùn òjijì ò ní borí iṣẹ́ ìránṣẹ́ mi gbá dáadáa. Pray it very well. In Jesus' name we pray. You are going to declare. You are going to say, every Goliath harassing my glory day and night, died by fire, died by fire. Every Goliath harassing my glory day and night. What are you waiting for? Die, die, die, die by fire. Every satanic Goliath, àwọn àwọn òmìnira tí wọ́n tí wọ́n ń dààmú ògo mi lójú ayé lójú oorun ní àṣálẹ́ ní ìgbà tí ènìyàn sùn olúwa máa pa wọ́n báyìí lórúkọ jésù ká máa dòkú ká máa dòkú ká máa dòkú àwọn òmìrán tí wọ́n fògo mi ṣe yẹ̀yẹ́ tí wọ́n dààmú ògo mi ọyẹ di òkú ẹ di òkú every Goliath harassing my glory. Day and night, in the name of Jesus. Die by fire, die by fire, die by fire, in the name of Jesus Christ. Paralyze all their activities against me. Paralyze them. Destroy them in the name of Jesus. Pray hard. Pray hard in the name of Jesus. Father, destroy them. Paralyze them in the mighty name of Jesus. In Jesus' name we pray. Amen. are going to pray. They are going to say, Every stubborn family pharaoh Pursue my glory. Perish in the Red Sea in the name of Jesus. Every stubborn family's Pharaoh. Pursue my glory. Perish in the Red Sea. Perish in the Red Sea. Perish in the Red Sea. Gbogbo àwọn Pharaoh ìdílé tí wọ́n ń dààmú ògo mi ọyẹ ẹ máa ṣègbé ẹ máa ṣègbé olúwa ṣe ìtẹ̀bọ́mi parun fún gbogbo àwọn tí ń dààmú ògo mi gbogbo òmìnira tí ń dààmú ògo ògo mi every giant tormenting my glory oh Lord baptize them with destruction in the name of Jesus baptize them with destruction today olúwa ṣe ìtẹ̀bọ́mi ìparun fún wọn ṣe ìtẹ̀bọ́mi ìparun fún wọn gbogbo àwọn farao ìdílé àwọn òmìrán ìdílé àwọn àwọn arógo gbogbo jẹ́ ẹ̀mí mímọ́ o ṣètẹ̀bọ́mi ìparun fún wọn lónìí ṣètẹ̀bọ́mi ìparun fún wọn lónìí lìgáàdì ànúrì àsábà lìkàr Marwa Saka Matinduria, Rebo Mokosendeka, in the mighty name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. In Jesus' name we pray. We are going to pray. Let's seize this opportunity to pray this prayer, even for our country. Every satanic giant in Nigeria, every, pharaoh in Nigeria, every, Goliath in Nigeria, waging war against the destiny of Nigeria, waging war against the glory of Nigeria, that are planning to enslave Nigeria. Oh, oh Lord, baptize them with your destruction and deliver Nigeria from the hand of the wrong. Deliver our country country from the hand of evil. Deliver Nigeria from the hand of evil. Shall we begin to pray? Ligadua sutaria makazanda. Rebromoko shindeka kastre moko shanda. Father, deliver Nigeria. Deliver Nigeria from the hand of the evil. Deliver Nigeria from the hand of Pharaoh. Deliver Nigeria from the hands of Goliath. Deliver Nigeria from every satanic giant in the mighty name of Jesus. And let there be peace in Nigeria. Let your name be glorified. Thank you, Father, Lord. Rebro moko kaketre moko Rebro moko In the mighty name of Jesus. Every stubborn family pharaoh pursue my glory perish in the red in the red sea perish in the red sea perish in the red sea every satanic jail every pharaoh stubborn pharaoh in nigeria pursue the glory of nigeria perish in the red sea in the name of jesus in jesus name we pray in jesus name we pray you are going to pray you are going to declare say my glory will not sink My glory will not sink. In the oceans of this world. In the ocean of this world. You are going to say, my glory will not sink. My Will in the oceans of life. In the, oceans in the name of Jesus. Ògo mi ò ní wọ̀kùn. Nínú nínú ìjì ayé yìí lórúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí ní sọ́dí àdúrà. Sọ́dí àdúrà. Ògo mi kò ní rì. Kò ní rì nínú omi ayé yìí. Kò ní rì nínú omi ayé yìí kò ní rìn nínú ìdààmú ayé yìí my glory will not sink will not sink in the oceans of this life my glory will not sink in the oceans of this life in the mighty name of Jesus the glory of my children will not sink in the oceans of this life in the mighty name of Jesus in Jesus name we pray you are going to say any power, any power holding my glory, holding my lose your hold by fire in the name of Jesus. Any power holding my glory, lose your host in the name of Jesus. Oya yá sọ di àdúrà gbogbo agbára tó di ògo mi mọ́lẹ̀ gbogbo agbára tó dá mi dúró sójú kan ṣoṣo ẹ fi mí lẹ̀ lórúkọ Jésù ẹ fi mí lẹ̀ lórúkọ Jésù ẹ máa tú mi lẹ̀ báyìí ẹ máa fi mí lẹ̀ báyìí ẹ máa jáde lìkádìí amókùnrin mi sanda kàkẹ́tìrì mọ́kò sanda gbogbo agbára tó tó tó di ògo mi mú tó di ògo mi ò ní ní ìlọsíwájú ẹ máa fi mí lẹ̀ leave your house in the name of Jesus in Jesus name we pray we are going to pray let's pray let's pray for the church you know the way I pray for the church the way I pray for the nation is according to the lead as I receive it because many information that we are we does not make us happy concerning the church we are going to pray every pharaoh, every, pharaoh, every Goliath, every Goliath every Goliath, every, Goliath, every Babylonian spirit, every Babylonian spirit Staying at the altar. Staying at the altar. Every beast. Every beast. Walking at the altars of God. Altar of Holy Ghost fire. Holy Ghost fire. Consume them. Consume them. Consume them. Consume them. Every dragon. Every dragon. Eating from the pulpit. Only God's fire. Consume them. Consume them. Consume them. Gbogbo ejò láíláí ni. Gbogbo dágónì. Tó pé iwájú pẹpẹ ni wọ́n ti ń jẹ ní ẹtí mú báyìí jẹ́ kí wọ́n gbiná expose them Paralyze them in the name of Jesus. Subdue them. Destroy them. Paralyze them. Yabada ni naduba kadabo. Rabba satali adandoria. Rakada ni asukaba. Ladari anuri azama kayakaruki ba. In the name of Jesus Christ. Rebromoko sende kakatre moko remenge shanda. In Jesus name we pray. You are going to pray say my glory. Awake. Arise. And shine shine for thy light is come ọ̀yá bẹ̀rẹ̀ sí ní sọ ìwọ ògo mi dìde máa fọhùn máa tàn káàkiri àgbáyé torí ìmọ́lẹ̀ rẹ dé ọ̀yá máa fọhùn ògo mi máa fọhùn ìràwọ̀ mi máa fọhùn ìràwọ̀ mi máa tàn máa tàn lẹ́gọ́sì kàdàbàrà dàrà ṣìtàrà bàbàbàbà mọ́kòtò díẹ̀ máa kàṣẹ́ tèrèbè rẹ bọ́bọ́bọ́bọ́bọ́ hindra dàrà yakata diara sakaba mata bàbàbàbàbà ogo, mi dìde ogo, mi dìde ogo, mi dìde ogo, mi dìde ogo, mi dìde ogo, mi dìde máa fọ̀n máa fọ̀n máa fọ̀n máa fọ̀n máa fọ̀n máa fọ̀n máa fọ̀n ogo, àwọn ọmọ mi dìde máa fọ̀n máa fọ̀n máa fọ̀n hebron mokosanda in Jesus name. We pray. Amen. You are going to say in the name of Jesus. Name of Jesus. Oh, my capture blessing. Oh, my capture be released to me now. now. Be released to me now. Be all my capture blessing be released to me now. Be released to me now. Turn it to prayer in the name of Jesus. All my capture blessing be released to me now. Oh, be released to me now. Be released to me now. All my capture blessing be released to me now. Indri moko remenge shanda ketra moko remenge shanda. Lepro moko shende kakatra moko shanda. In Jesus' name we pray. Finally, you are going to pray. You are going to say, Oh ye heavens, oh ye heavens, oh, ye heavens. Oh, ye heavens. open upon my glory upon in the name of Jesus Christ. In the mighty name of Jesus. Oh ye heavens, open upon my glory. Open upon my glory. Open upon my glory. In Jesus' name we pray. Within a second, just begin to ask whatever you want God to do for you. Whatever you want God to do for for you within 24 hours. Within 24 hours, begin to pray. Begin to ask God, I want you to do this thing for you, for me, within 24 hours miracle of 24 hours within 24 hours i need it now i need it now láàrin ìṣẹ́jú láàrin láàrin wákàtí mẹ́rìnlélógún olúwa ìyanu báyìí yọ tẹ̀mí lọ́wọ́ gbé tẹ̀mí lọ́wọ́ máa bá olúwa sọ. So máa bá ọlọ́run sọ yá kádòdì azama. rẹ bó mọ́mọ́kọ sẹ́ndé kàkà fẹ́ mọ́kọ ṣàǹdà. Holy Spirit ah olúwa ṣàánú ẹ̀mí mímọ́ o olúwa ẹ̀jẹ̀ Jésù mágẹ́dò torí àzàrà màtídàrí adama, àdàmà olúwa In Jesus' name we pray. Korasa taliada makazanda. Egedo sindika katre moko rebege shanda. Legedo dora saka gida rozanda. Embro moko zendeka katri moko shanda. Yakatre moko shanda. In the name of Jesus. All your prayer will be answered by fire. Amen. The Lord will deliver you Amen. from the glory killer. Amen. They will not be able to kill your glory. Amen. They will not be able to kill my glory. They will not be able to kill the glory of our children. All our households are covered with the blood of Jesus blood Christ. Of Jesus. God will build a defense covering our home, our environments by his power by his word Amen. in the name of Jesus. Amen. The fire of the Holy Ghost will surround your domain. The power of God will defend you. The Holy Spirit will speak for you. Anywhere you go from now, the blood of Jesus will speak for your glory, will speak for your destiny. Go and make it. Amen. Go and succeed. Amen. In the name of Jesus Christ, Amen. your glory will manifest. That glory in the cage of witchcraft, I command you come out by fire. Amen. Come out by fire Amen. and come out into manifestation Amen. in the name of Jesus Christ. So shall it be. In the name of the Father and of the Son and of the Holy Spirit. In Jesus' mighty name we pray. Amen. God bless you in the name of Jesus Christ. Before we share the grace in fellowship, I want to remind us that tomorrow is Saturday. By 9 a.m., we all be in the church praying for all our children and the teenager. Tomorrow, we are going to pray for them. We will anoint them in the mighty name of Jesus, and all of them will be blessed in the mighty name of Jesus. Amen. Brethren, if you are living in uh, Texas, please bring all your children, the teenager, the young ones, bring them tomorrow between 9 a.m. and 12. Don't let them hit before the it's after the program we will, we will feed them by the grace of God. They will be in fasting till that time, and the Lord will bless them in the mighty name of Jesus. The address is number one one nine six five, Bisonet Street, Suite one oh six E, Houston, Texas seven seven zero nine nine. 77099. Once again, number 11965, Bisonet Street, Suite 106E, Houston, Texas, 77099. Please make it, and the Lord will bless you as you come in the mighty name of Jesus Christ. Amen. Amen. Amen. If you want to reach me, you can call me on plus one two eight one eight five seven three six five eight. Once again, plus one two eight one eight five seven three six five eight. God bless you. Shall we share the grace together in fellowship? The grace of our Lord Jesus Christ, the love of God. God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 God bless you. Have a great and blessed weekend, sweet weekend in the name of Jesus Christ. Go and be faithful in Jesus' name. Go and make it. Go and succeed in the name of the Father and of the Son and of the Holy Spirit in Jesus' name. See you on Monday. So we meet on Monday. You know, Sunday too, we're so busy in the church. So Monday we meet again.